orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ a ìdùnnú àtayọ̀ ló máa ń jẹ́ fún mi lọ́pọ̀ ọ̀gbà nígbà tí àwọn èèyàn bá ń pè mí pé àwọn ti gbìyànjú àwọn iṣẹ́ tí mo fi síta àwọn sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé Olódùmarè ní ó bẹ́ẹ̀ èèyàn náà kọ́ Olódùmarè ọba ni ṣé rí iṣẹ́ tí mò ń fi síta ìmọ̀ jẹ́ dùnnú fún mi táwọn èèyàn bá ń gbìyànjú ẹ̀ ẹ máa jó ohun ayọ̀ fún mi nígbà táwọn èèyàn bá ń pè mí àìmọ̀ èèyàn ló ti pè mí pẹ̀lú àdúrà àmì ìfi nǹkan ránṣẹ́ gbogbo yín pátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yin tẹ́ ẹ gbìyànjú ẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ kọ́lẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ bẹ̀ mí pé kábàá yín ṣe adúpẹ́ pé àti mọ rírì títóbi olódùmarè látàrí ìwé àtẹ̀gbò àti mọ nǹkan táwọn bàbá wa fílẹ̀ tí ìyà òfin ni máa jẹ wá àwọn nǹkan yìí ni ká ẹ jẹ́ ká máa ṣe ẹ má jẹ́ àtanra wa kò sí nǹkan tó burú lára ìwé àtẹ̀gbò kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ olódùmarè dá ni àtàwọn ẹranko fún ìwúlò wa pé ká lò ó bó ṣe yẹ ká lò ká lè bá rí títóbi òun ọlọ́run olódùmarè nítorí náà ni mo ṣe ń fi àwọn iṣẹ́ ìsìta ẹni tó bá fẹ́ rí mi tẹ́ bá ti dé àdúgbò tá à ń pè màsífà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ẹ sọ wípé ẹ̀ ń lọ sílé abẹ́sẹ̀ ti màsífà lágbára lọ́wọ́ olódùmarè wọ́n mú yín dọ́dọ̀ mi àní ṣìṣe o ojú òsì ní tiwa ṣe rí iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé màá kọ́ encourage wa díẹ̀ wípé ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe nígbà míì tá a bá ṣe wọ́n máa yóò jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ilé ayé yìí bí ọ̀pọ̀lọ́ bá gbé lé ọ gbé inú omi gbígbóná kọ́pọ̀lọ́ tún wá lọ bọ́ sínú omi tútù irú ọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ kì í mọ̀ pé omi ayé pé méjì ṣé ẹ rí àwọn kan wọ́n ń da ìgbésí ayé wa láàmú torí pé wọn ò gbélé ayé wọn ò tí gbà pé omi ayé pé méjì ni àwọn kan níyàn lára nítorí wọn mọ̀ pómi ayé pé méjì ni tí wọ́n bá ti mọ̀ pómi ayé pé méjì wọn ò fọwọ́ wọn síbi tí ọwọ́ gbé èèyàn kan fẹ́ máa yọ ọ́ lẹ́nu lọ́nà tó mọ̀ pé ọjàre ni o èèyàn kan fẹ́ máa dàn ọ́ láàmú lọ́nà tó mọ̀ pé ọjàre ni o èèyàn kan fẹ́ máa nìgbésí ayé ẹ̀ lára lọ́nà tẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin lẹ jàre ọ̀rọ̀ yìí ah, ẹ mọ̀ wòra yín ràn iṣẹ́ tẹ́ lè fi kọ́yàn lọ́gbọ́n tẹ́ fi kọ́ ẹni tí ó yẹ kẹ́ ẹ kọ́ lọ́gbọ́n lọ́nà tẹ́ ẹ mọ̀ pé ó tọ́ ni o iṣẹ́ ni mo fẹ́ fi síta tó bá kọ́ ní aká kọ́yàn lọ́gbọ́n ní iṣẹ́ tẹ́ ẹ lè fi fìyà jẹ èèyàn tó bá yẹ kẹ́ ẹ fìyà jẹ lọ́nà tọ́tọ́ tí ó bá yẹ kẹ́ ẹ má tí ó yẹ kẹ́ ẹ fìyà jẹ tẹ́ ẹ bá fìyà jẹ iṣẹ́ tó lè padà sórí yín ni o iṣẹ́ tó lè padà dà yín láàmú ni o iṣẹ́ tó lè padà ní yín lára ni o kí n sòdodo fún yín o ṣùgbọ́n tó bá jẹ́ pọ́ jẹ̀bi yín iṣẹ́ tí ọ̀jẹ̀ ọmọ pé òun ṣe ti ọ̀dá ni o iṣẹ́ tí ọ̀jẹ̀ ọmọ wípé a òun ṣe àgbákò kan nínú ayé ni nǹkan tá a lọ wá bẹ́ẹ̀ sì ṣe ṣe màá ṣàlàyé ẹ̀ fún yín nǹkan tá a lọ wá bẹ́ẹ̀ sì ṣe ṣe màá ṣe àlàyé ẹ̀ fún yín ẹ mọ̀ gbọ́ ẹ wá yèpẹ̀ dí òòṣà òòṣà mẹ́ta tó bá wù yín ni kẹ́ ẹ lọ ẹ lè lọ gún ẹ lè lọ sùn gbùgbọ́n àwọn òòṣà yìí ẹ kọ́kọ́ bọ wọ́n ná pẹ̀lú nǹkan tó bá tẹ́ bá fẹ́ fi bọ wọ́n ẹ kọ́ bọ èṣù ẹ bọ Ṣàngó tẹ́ bá fẹ́ bọ́nu wọn ẹ wà bọ wọ́n tán bàbá yín bọ wọ́n tán ẹ wà bu èèpẹ̀ díẹ̀díẹ̀ àbí nǹkan tó bá jẹ́ ìhà tó wà nídìí wọn ẹ bù ú ẹ kò sí ojú kan ẹ wá adíngbẹ́lánkú mẹ́ta ẹ wá ìkàmùdùn mẹ́ta ẹ wá egbò fọ́n ẹ wá ẹ̀kọ tẹ́rànjẹ ewé ẹ̀kọ́ tán jẹ tẹ́ẹ̀mẹ́ ni ọ̀jẹ́ ẹ wá ewé iná ewé èsìsì ewé ọlọ́yin àti ewé àràgbà àkọ ewé mẹ́rẹ̀ nílẹ̀ wá ẹ wá wá tẹ́ bá ti wá wọn tán bá wọn àwọn kan tí mo sọ yìí ẹ wá jò ẹ jò mọ́ yípẹ́ ni o ẹ jò tẹ́ bá jò tán a tẹ́ bá jò tán bẹ́ẹ̀ sì lò ó ni mo fẹ́ ṣàlàyé tẹ́ bá ti jò tán ẹ rọ ẹtù yẹn sínú kèèkàn tẹ́ ẹ bá ti wá fẹ́ lò ẹ wà lọ ra ọmọ rí igbá ọmọ rí igbá nìkan ìrà kìí ṣe ìdígbà ọmọ rí rẹ̀ ẹ wà rà ẹ wà bu àdìsí tẹ́ ẹ bá ti bu àdìsí tán ẹ wà bu ẹtù tẹ́ ẹ jóun ẹ wà fọnlé tàdín lórí ẹ wà sí gbogbo àdúrà tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ pátá tẹ́ bá ti ṣe sí tán hmm, gbólóhùn pè ẹ pè sí i pe gbólóhùn sí tẹ́ bá ti pe gbólóhùn sí tán ẹ wàá gbé lọ dórí ìta tẹ́ bá ti wá gbé dórí ìta ẹ wàá gbé kalẹ̀ tẹ́ bá ti gbé kalẹ̀ lórí ìta ẹ wàá mú ẹyin òróró ẹyin òróró tẹ́ bá mú ẹyin òróró yóò mọ̀ látúnṣe bẹ́ẹ̀ bá bẹ́ni náà bẹ́ẹ̀ lọ́wọ́n ọba ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ kọ́rọ̀ látúnṣe wá ẹyin hmm? kẹ́ wá fi sínú ẹ̀ ẹ bá ti jó tán Eh? tẹ́ bá ti tẹ́ ti pe gbólóhùn tán ẹ fi sínú rẹ̀ ẹ fi sínú ọmọ rí gbàùn ẹ wá gbé sí orí ìtàn nígbà tẹ́ ti pe gbólóhùn sà ẹ pẹ̀yìn dẹ́ mọ́ lọ ẹ pẹ̀yìn dẹ́ mọ́ lọ àdúrà tẹ́ kàn máa gbà ni pé kí ọmọ aráyé kan fọ èèyàn lọ́ba tán o lọ́ba tán o iye jẹ́ iṣẹ́ tẹ̀ ẹ̀ràn o àwọn òòṣà yìí ọmọ ìjà o ah, ah. ṣùgbọ́n tẹni náà bá jẹ̀bi ìṣọwọ́ tí iṣẹ́ náà fi padà sí ọ̀dọ̀ yín ah, èèyàn kábàámọ̀ o wọ́n ní àwífúnni ká tó dání àgbàjà kadì ní èèyàn kábàámọ̀ o èèyàn kábàámọ̀ o tó bá jẹ̀bi yín mọ́tí báyìí ni wàá gbọ́ ni yóò mọ́ ni yóò mọ́ ni o ṣùgbọ́n tí ó bá jẹ̀bi yín ó ẹ̀yin lẹ fà á o tó bá padà sọ́dọ̀ yín o torí náà tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ láti báyàn wí bẹ́ẹ̀ sì kọ́ lọ́gbọ́n náà pẹ̀lú àṣìdùn rẹ̀ gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá ní kọ́kọ́ tẹ́ ẹ pé gbólóhùn rẹ̀ sí gbogbo ọgbọ́n náà lẹ́lẹ́dùn làwọn òrìṣà ọkọ̀ gbogbo ọgbọ́n náà wọn ò ní kọ́ nìkan kù wọ́n yàtọ̀ kọ́ lé ni àwọn ìyá mi lẹ́yìn àwọn tó lórí ìtọ́ kọ́ lé ni wọ́n kọ́ lọ́gbọ́n kọjá tẹ́ ẹ fẹ́ ni ṣùgbọ́n tí ó ṣẹ̀yìn tí ó yín à ẹ̀yin wọn kọ́ lọ́gbọ́n o mo ké o àdúrà wọ́n gbà yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ torí pé àṣìṣe ni ti Èdùmàrè.